إِنَّ فِي اللهم صل وسلم وبارك على نبيك محمد صلوات الله وسلامه عليه وعلى اله واصحابه ومن اتبع بدعوته واستنى بسنته الى يوم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا ذلك لكلمات الله ذلك هو الفوز العظيم ọpẹ́ fún Ọlọ́run alhamdulillah ọba aláàtí ó tún fún wa nígbà láàyè láti lè jòkóó nú ọ̀kan nílé rẹ̀ láti lè máa wò nú ìtí fi lóore jù nú ọ̀rọ̀ lórílẹ̀ òun náà rọrùn ọba dẹ́dàá wa subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni atọ́rọ àlékún kí àlékún ẹ̀fánàbọ̀ Muhammad ìkí àtọ̀rọ̀ náà kó máa bá ẹni tó mú sẹ́gbẹ̀yìn wá bá gbogbo ẹni tí ó lulẹ̀ kẹ́yìn nínú àwọn àrọ́mọdọ́mọ anábì Adam aleyhisselam ìkí ọlọ́run àánú ọlọ́run kó máa bá anábọ̀ Muhammad àwọn ará lè rí àwọn sàábẹ̀ àti gbogbo àwọn tí wọ́n rìn tí wọ́n jọ́sìn lójú ọ̀nà tòjíṣẹ́ ọ̀nà tálẹ̀kì amòfìdé mọ́yọ̀wá kò nù wọn lọ níbi tí abatafsir suratu Yunus dé wọn náà ní àyà 63 64 insha Allah níbi tọ́lọ̀ tí ń júwe awliya Allah àwọn ọ̀rẹ́ ọlọ́run ajúwe wọn fún wọn jẹ́ nínú pàtàkì tí wọ́n ń pè ní wòlíì ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run alladhina amanu àkọ́kọ́ májẹ̀mú wọn ni wípé làbúdà lahum min sifatil iman kò sí tàbí ṣùgbọ́n fún wọn ìròyìn ìgbàgbọ́ òdodo yóò máa bẹ pẹ̀lú wọn ìyẹn ni pé imanu billah وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره bó ṣe kéré máa wà ẹ̀mọ́ ọ̀rọ̀ gbàǹsì gbogbo mẹ́fà náà ni ó lágbára pọ̀ tí kankan bá fi lè yigi inú ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ láyọ̀ tábà mọ̀ mí nà á ní pè ní mọ́mí ni so lẹ́yìn irú ẹ̀ lọ́lọ́ ọba adéda wa ń ju ìgbé láwọn olùkó ṣọ́ fìlàhàyà ti dúnìyà irú àwọn irú bẹ́ẹ̀ ìró dùn ó máa jẹ́ tiwọn láyé nínú ìró dùn ó tiwọn ni wípé ọ̀tọ̀ ni bìṣára tọ́lọ̀ wọ́n fún wọn láyé pé àwọn ẹni rẹ̀ ni ọ̀tọ̀ ni rúyàtù sọ́ọ́lẹ̀ ha sọ́ọ́dọ́kọ̀ yára rọ́jò sọ́ọ́lẹ̀ lìnẹ́sì yàwó yóò rọ̀ aládáadáa tọkùnrin dáadáa ó máa rí téwọn alála tí aládáadáa ni mo ṣàlàyé mo ṣàlàyé ẹ̀fọn aníjẹjọ so ti awúrò ọ̀la àdùtẹ́yẹ kan ṣe kí ni tí ó rí sí kì í ṣe àwọn sọ pé mo lála sí yẹn òfin ẹ̀sìn Islam wọ́n yìí lálàásíyàn pé mo lálàásíyàn rárá kò sínú àdìsọ́kẹ̀ kan tó wọlé nínú àdìsọ́kẹ̀ Islam tó lálàáfíà ṣe ti yẹ́bó sì wá nígbà mọ́ ọ́nà àdìsà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní àrúyà sọ̀lẹ̀há yubashiru a al-mu'min tí mu'min ni ó máa ń fún ọmọ ayá rẹ̀ ní ròdùnú so ti yẹ ó ní júzà àmì tísà tí ń wá àrùbáyé na júzà àmì nà nùgbọ́ wa nǹkan bíi forty nine ìpín ló jẹ́ nínú ìpín ìjábẹ́lẹ́ ọlọ́run ìyẹn ni pé nínú àwọn tọ́lọ̀ ń fi àwọn ànábì ọlọ́run nípa tí ó ṣẹlẹ̀ ìpín kan ló jẹ́ nínú ìpín na forty nine ní sallallahu ọmọ nra àdàlìkà fọlẹ́lùmùbẹ̀rù bíà ẹni tó bá rí dáadáa sọmọ ìyá rẹ̀ pé mo rí nínú aṣọ funfun mo rí fún mẹ́ta falikini fọlẹ́lùmùbẹ̀rù bíà ẹjẹ́ gẹ́gẹ́ bó ṣe ní Bilal ọmọ rọ̀bá rọ́dì ọlọ́wà ní a ó ní yá Bilal kúntù asma kàkànà àlẹ́ fi jànà mò ń gbọ́ ìró bàtà rẹ̀ náà jẹ́nà bí ma sàbàkítánà pẹ̀lú kìlò ṣùgbáwájú sòtì Bilal ṣàlàyé kiri Bilal ṣàlàyé fún wa àti àdínsì àfáwà Abdullahi ọmọ Umar rọ́dì ọlọ́wà ní yàní anabi ọtẹtikẹti ó kọnfàmù ó àfàmù irú àwọn ẹni bẹ́ẹ̀ pé tọ irú alábẹ rẹ anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní wọn máa rà á sí wa báyìí gbogbo ẹni bá rí nǹkan míì tó yàtọ̀ sí dáadáa tó bá rí sọmọ yẹ ayélujára àtàfẹ lọ lónìí nìyẹn ẹni tó bá rí nǹkan míì tí ì ṣe tó dá sọmọ yẹ rẹ mọ̀lẹ́ni kí lálùkọ́ anabi sọ anabi ní fa ìnáwó wọn ṣe ìtọ̀ ẹ mọ̀ kí látọ̀ lọ́tà ni látọ̀ lọ́ Eh, lẹ́kùnrin náà ìṣẹ̀tọ́nù fẹ́ kó bà ní jẹ́ mórí ẹ̀mí rẹ ni wọ́n lè yẹn fò ayélujára ìdálàta tí wọ́n fẹ́ bá jí lóru kó sì kíni ó fẹ́ atẹ́kùn sápá ọ̀tún apó sì rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta náà kí wọ́n kó sì wọ́n lè kàgbẹ́ kó sì kíni Allahu Akbar náà wọ́n lè yọ̀ọ́ bí i àhàdà kò wá gbọ́dọ̀ sọ fún yẹn kankan ìyẹn ni pé tí bàbá yẹn bá wà nǹkan mi yóò sì sọ fún yẹn pé mo lálàá sí àwọn ewu kan àwọn ajú yín o irú ewu wo nu tó bá ti léwu ká kúrò fún tó ti wọ́n láyé ìgbòho bíi àtàbá lálàá tí ò dá sọmọ yẹn wa tó dáa jù ní ká bẹ lọ́hùn fún àbẹ ọlọ́hùn fún tó ti yẹ àṣìkiri o àbẹ ẹ wà lẹ́nu wa Yusuf alayhi salam tó ti yẹ ó ní alhamdulilayi eh, alhamdulilayi eh, wa alamini ta'wil. ọba tó fi ìmọ̀ ẹ̀wé ọ̀rọ̀ tó ṣe tó fi ma nínú ìwé ẹ̀wé ọ̀rọ̀ tó fi máa ni wípé ẹ̀rí pé tí àwọn méjì ńlá nínú kí ni o nínú ẹwà ẹ àwọn sọ́yìnbẹ̀ ìṣèjì ìní ara ẹ ìní ara mi ana anira ya yá arákùnrin tó ẹyẹ ń jẹ lórí anabi yusuf alayhi salam kí ló ṣe kò tú fún abẹ́rẹ́ kò tú fún mi kò sọ fún ó kàn sọ fún pé ó sọ fún fọlẹ́ alẹ́bí gọ́ọ̀nà anáwó mẹ́ẹ̀tì alẹ́bí gọ́ọ̀nà anáwó mẹ́ẹ̀tì ẹni gọ́ọ̀nà lókè ẹni tó dábàá tó rò pé òun là sotí ó wá sọ fún pé kúrú ní indalofik ó yẹ ká lẹ́nu yusuf ó sọ fún arákùnrin kejì pé ìwọ lágbàdá wọn ti kí ni o yusuf làbọ̀tà kò lò tẹ́ ìròyìn rà sí náà wọ́n máa dárí kẹ́yìn náà lùdà yìí ànábì kí ni ànábì ọlọ́run torí àwọn ànábì ọlọ́run kí àtọ̀ lọ́lọ́run kó máa bá wọn lápapọ̀ àwọn ni wọn ò ní rí kankan lójú oorun ìlà kàjá kàfálẹ́kì sọ̀rọ̀ yóò wà ní kí ni ìlàgbàsùgbà ni sotie táwọn ẹbí ọlọ́run bá sílẹ̀ lálàrá yìí bí kí ni ó ní bàdà àlùwà yìí lè Rasulullahi fìwú yà sóti ẹ ìyẹn ni pé tá a bá lálàá kan tó bá kù díẹ̀ ká tó sọmọ ìyá wa àbí síra wa kí ló ní ká ṣe o ká fàtẹ́gùn rẹ̀ sí igbó sẹ́gbẹ̀ẹ́ òsì lẹ́ẹ̀mẹ́ta ká ṣe Allahu Akbar lórí wàhálà kan ní ká ní la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir a'udhu bi kalimatillahi tammati min kulli shaytanin wa so tí wọ́n expect káṣe kí ni káṣe nìyẹn ó wá ràn lọ́rùn tẹ́rù bá báyà púpọ̀ ní kó báàgì kó ṣe kí ni kó ṣàlù àlà kó aṣẹ nẹ́fìlà rẹ̀ ká méjì kó wá bẹ ọlọ́run lórí torí wà láti kẹtí òun nílẹ̀ àyà ó mọ wọ́pọ̀ ń tẹ́lẹ̀ nígbà tí a bá kó sẹ́ẹ̀sì òun lásìkò sí ni kárí ìyàn kan kó sọ pé tó ń bá lálà ó mọ̀ ṣe kí ni ó mọ̀ ṣe náà kọ̀díyàtùn yàrá ìwádìí tẹ́ ẹ bá rẹ́ni tí máa ń lárò aláwọ̀ tí máa ń fọwọ́ rẹ̀ sọ̀yà fún yín ọkùnrin náà àbíkí ni àbóbìnrin ẹ lọ mọ̀ wípé fàyín náwó ẹ mọ́sùláwùmọ́sì ṣètọ́nù bá gbé ó pòsẹ́sì kan bẹ́ lára ẹ̀ tó mú káràkiri ó sì kiri kí bá tọ́jú ẹ̀ so tó bá yẹ lálàrú àláyẹ sí ìyàn kan tẹ́ni ẹ bá dọ́rù bàbá òdòdó kò ní sẹ́ ẹgẹ́ bẹ́ẹ̀ tó bá yẹ lálàyẹ sí èèyàn kan olùbàbá òdòdó kò ní sẹ́ tẹ́ni ẹ bá dé dúró déédéé mo sàlàyé kéèsì kan fún wa ibi ọ̀kan nú ọkùnrin ni olùkọ́sára tó ń la tí ò ní segin tí ò ní sẹ́ so ó wá lóun lára sí bàbá ọ̀rẹ́ wa kan pé bàbá yẹn ṣaláìsì ó tún wá sọ fún ọ pé bàbá ó ṣaláìsì bàbá ó segin ṣe ń tí ọgbọ́n yẹn nìyẹn bẹ́ẹ̀ tí wọ́n kọ́ lọ́dọ̀ bàbá yẹn náà tó fẹ́ pa ni wàlẹ́kìn bí yẹkìnì dáríkà pẹ̀lú àmàdájú bàbá yẹn ní àtìgbára lọ́lọ́run tí wọ́n lọ́ni kí wọ́n ní bàbá yẹn ń sẹ̀mí lè sí

so ke that means clear plan sọ ó ní láhùn bùṣọ́ fìlàyà ti dúnìyà tí wọ́n ní ọmọ jẹ́ rògbò pé báyìí anábì rà àwòyà anáhùn dákàlù mẹ́ka so ti anábì kí ni ó lálàbà àwọn òkè ni àwọn ọmọkà làkọ́dù sọ̀dákọ̀ lọ́rùn rọ̀ṣúlá rúbíà bẹ̀lẹ̀hàkì látẹ́dùkùn lónà masjid al-haram insha Allah pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ìyẹn ni pé ọlọ́run fẹ́ràn pé eze gbo, gbó maka wọ́n sì padà wọ́ ṣe àwọn pàtó umaru bí anábì ọ̀rọ̀ ní sóòrí tóòrí anábì ni tí mo rí ṣe rí àwọ̀ bẹ̀sẹ̀ ó ti yé wa ìyẹn ni wípé àníjàlá ó bá wa lè tètè mọ irú ọ̀nà la ṣe ṣe pẹ̀lú àlá náà bisharatu fil akhirah òun náà kí wọ́n fún onírò kó ṣe kí ni kó wà lè jẹ́nà naam. látàbídí lálùkẹ́lì mẹ́tìlá àdéhùn ọlọ́run kò ṣe kí ni kò ń change kẹ́lìmọ̀ ẹ̀ mẹ́ẹ̀ yẹn pé kẹ́lìmọ̀ tù àwọ̀ àdìhùn àdéhùn rẹ̀ látàbídí lálùbàdàlù wà máa yóò bá dàlù kọ́ọ̀lù lálẹ́ yìí máa yóò bá dàlù kọ́ọ̀lù lálẹ́ yìí kò sẹ́ni tí ó change ọ̀rọ̀ kan lọ́dọ̀ rẹ̀. نعم لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ذلك هو الفوز العظيم eléyìí ó lè rí jẹ́ gan ذلك هو الفوز ẹni tán fún ròdùn láyé tí wọ́n tún wá fún ròdùn méjì lálẹ́ kìyàmá eléyìí ròdùn tó ṣe kí ni rí jẹ́ tó tóbi púpọ̀ jùlọ. ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم kẹ́kọ̀ọ́ olóhùn gbólóhùn tí wọ́n ń sọ nípa rẹ̀ ìṣe ọlọ́run májò ń bọ̀ ọ̀nà jẹ́ o ibẹ̀ láti rí pé ajé ní ọ̀tọ̀ ní alọ́hókùnmù ẹlẹ́tì gírísùkù àṣẹ ìtọ́nù fi kò lóbi ìbàdí àwọn ìbànújẹ́ tí ṣe tọ́nù máa fẹ́ gbé sínú kí ni inú ẹ̀mí ẹ̀ tí a máa ti lálàá pé ibi tó ń lọ ẹ̀kìrí kò ṣẹlẹ̀ kí ẹ̀mọ̀ tí ó ṣe yóò fún depressed tó bá tó láti pray ṣe tọ́nù sí mọ̀ wá nìyẹn pé mo tiẹ̀ fẹ́ lọ tí mo tiẹ̀ ti wọ́n ti ṣe ní òdá yóò wá sú tó bá jọ ọkọ̀ ṣùṣù kò ní sẹ́kẹ̀ẹ́ kò ní jó lọ wàkàdáríkà àdáwòlá àwọn ọ̀tá ọlọ́run náà tó ti ń tí wọ́n sọ pẹ̀lú àdábà Muhammad sàtàkì tani tani ní tí ó ràn lọ́wọ́ kí ló sọ pé òun rí tàbí ní wà kẹ́kọ̀ọ́ olóhùn ìyẹn gbogbo ń tàǹpẹ̀ ní yìí tọ́lọ́hún àti kí ni àtòjíṣẹ́ rẹ̀ ní wà láyé ń búrúkà kọ́ olóhun ìnàlẹ̀ ìzàtà wọ́wà sàmí ònàlì òun lọ́ba tó ń gbọ́ gbọ́nà tí wọ́n ń sọ nígbà tí wọ́n ń sọ ọlọ́run ṣe kí ni ó ولله يئسه ورسوله والمؤمنون والمؤمنين ولكن المنافقين لا يعقلون لا لكن لا يعلمون سبحان الله صف وجوب ان العزه لله ان العزه لله والرسول والمؤمنين ولكن المنافقين لا إيه؟ يعلمون kí wọn ò mọ̀ pé gbogbo tí ń jẹ́ ètò náà bá dẹ́dà ní ṣe owó akádàrà ìyẹn fọlọ́run ọlọ́run ló ní àtòjíṣẹ́ àtàwọn ọmọ ènìyàn onímọ̀ kó yí bá wọn dáa. ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا ظن وإن لا يحزنون ألا إن لله ما في السماوات وما في الأرض jẹ́ kí wọ́n gbọ́ bóun ni yóò ṣe ní jẹ́ tọ́lọ́run tí ò sì ní jẹ́ tòjíṣẹ́ rẹ̀ tí ò ní jẹ́ tàwọn ọmọ mi ń bò jẹ́ pé lillahi máa fi samawati wa fi al-ard. ó tún bẹ́ẹ̀lẹ̀ gbogbo tí àwọn tí wọ́n ń pè nǹkan míì pẹ̀lú ọlọ́run wọn tẹ̀lé nǹkan míì o ẹ̀ẹ́dìndú nílá ìṣúra kíá gbogbo tí wọ́n tẹ̀lé tí wọ́n mú lóró fún pẹ̀lú kíni pẹ̀lú ọlọ́ọ̀bá rẹ̀ra ṣúra kíá látara ṣẹ̀ríìkì olùbákẹ́dẹ́ olùfiwé mẹ́tẹ̀lẹ́ kíni ṣẹ̀ríìkì ṣúra kíá gbogbo tí wọ́n ń pè pẹ̀lú ọlọ́run ní kíni olùbákẹ́gbẹ́ نعم إن يتبعون إلا ظن إن يتبعون إلا ظن wọn ò tẹ̀lé nǹkan mi ju kíni àbámúdá lọ assumptions ni ìyẹn ni pé mo ò ní í ṣe wọn wà inú hùn. wà inú hùn illa yahrusun. bẹ́ẹ̀ ni gbogbo tí wọ́n ṣe ẹ̀ pátápátá irọ́ ni ìyẹn ni pé ṣẹ̀tàn alayhi lanatullah tó bá fẹ́ dààmú mi àbẹ́yẹ̀ láàmú yóò wá máa hun àwọn àwùjọ ọ̀rọ̀ láti pé kó fi lè dàyà láàmú pé àbáwọn yẹn lórí òdòdó bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sí lórí òdòdó ń wọ́n dẹ̀ gbogbo tí wọ́n kó jọ pátápátá mọ́ọ̀rù ni o àti kí ni o al ni wọ́n tẹ̀lé kẹ́ẹ̀fù. هو الذي جعل لكم الليل لتسكنوا فيه إن في ذلك لآيات لقوم يسمعون nígbà olúwa tó fi rinlẹ̀ náà yàtọ̀ ṣáájú yẹn bọ́ọ̀lù ní sánmà àti kí ni o àtìlẹ̀ ìyẹn kí ni kì í yàtọ̀ oníṣètò rẹ̀ ohun tí wọ́n máa ń pẹ̀pẹ̀ mára rẹ̀ tí wọ́n lọ́dọ̀ ó pẹ̀lú ọlọ́run kò ní kápá kí ni kankan lójú sọ pé ó wà lẹ́ni òun lọ́ba tó jẹ́ wípé ja'ala lakumul layla tó bá jẹ́ yàní káwọn náà ojú rẹ̀ tí àwọn ẹgbẹ́ tí wọ́n ń ṣe ẹni táwọn sọ pé Allah tó ní kíní huwa alladhi ja'ala lakum layla litaskunu fi òun ló ṣe òru ilẹ̀ tó sùn yìí lẹ́gẹ́ni o litaskunu fi kẹ́fìlẹ̀ sinmi bẹ́ẹ̀ asukunu laharaka ìyẹn ti lawla layla law ja'alna layla sarmadan ila yawm al-qiyamah kó ru owó àtúmọ̀ lọ́wọ́ mọ́ni lẹ́yìn àti kùn bìdìyà yìí tàlẹ́ni tí ó mú ìlànà wa nínú kẹ ọlọ́run fún wa ètò ọlọ́run tí ń ṣètò ayé òní tó ní ká máa lálẹ́ tábà lálẹ́ àfẹ́ akọ ẹ̀rí pé ìsinmi kò sí mìíràn ṣe wò lè sùn tó lọ́sàn-án kò lè dàbí orú kíni bí òun ò rálẹ̀ kò sí ṣe nìfọ́ọ̀mù àyàtì ni kódà tá a bá wípé ọ̀kan nù àwọn ìlú tí wọ́n ti múná lọ àánú àǹfààní ìsìwà ni kì í ṣe pé bóyá ìmọ̀kan àbí wọ́n sọ but findings yẹn mà studies pé a ah, ó rà kó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ti ìlú tí wọ́n bá ti múná lọ tí wọ́n máa ń lọ àwọn ọmọ ń pẹ́ so wọ́n máa ń ṣe kí ni wọ́n ń pẹ́ torí wípé tí ẹgbẹ́ bá wà lightning gbogbo ẹgbẹ́ gọ́sẹ̀ sí ni ó sàmálẹ̀ kankan ṣẹ́tìkẹ̀ so ó máa jẹ́ kí làákàyè máa ṣiṣẹ́ yóò wọ̀ wá charge torí pé kò sásìkò kan tí fi ń sinmi apára rí pé àṣẹlẹ́pà ti mú lọ́nà nàìjíríà náà náà ti tún sílẹ̀ tó ti bóyá tó kó nira bá wa àmọ́ kọ́nà tó fún wa láàyè wípé a lò ooru bí náà ṣe wọlé pọ̀ tó tí sọ́mọ̀ bá ti lè dúdú tó ti ìsinmi gbọ́dọ̀ bá ara tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni tí gbogbo ẹ̀ bá wá funfun lọ tí gbogbo ẹ̀jọ́ sàn ìyẹn gbé akàmọ́ sí àwọn yóò kàmọ́ kò láṣùlọ lórí ìrìn mi àyọ̀mọ̀ sí kí ni yẹ́sì wọ́n máa ń ṣẹlẹ̀ dáadáa tí wọ́n máa lọ sí Saudi Arabia lọ́pẹ̀jú rẹ̀ Saudi Arabia làwọn máa lọ nígbà tí wọ́n sanwó mítà tàbí ẹ̀ ní mọ̀ tẹ́lẹ̀ ní haram mẹ́kà tẹ̀sẹ̀ tẹ́ haram mẹ́kà láago méje tẹ́lẹ̀ kí magrib táago méjì òwò fi lu ẹ̀ ní mọ̀ tẹ́ bá wọ ago tẹ́ bá ṣe kíkókè tẹ́ bá wọ ago ẹ̀ lè mọ̀ rárá torí pé wọn ọ̀tún wá ṣe ní glóòbù pupa bíi tíá kẹ̀rù glóòbù pupa ló máa ní ọ̀rọ̀ pé àṣegbè sáà bí epo aláǹtà kankan ẹ̀tìmọ̀ aláǹtà yẹn látà nigeria látà naijiria na gbòòrò pa funfun ni the white halogen so tí ìbáfẹ́ bá farabalẹ̀ wo lẹ́tọ̀ ti dúdú so ẹ̀ nímọ̀ ẹ̀kẹ́ máa bá la gbọ́gbọ́ gbàgbà àbí méjì rúbíà ah, it's better ti lu so ti ìgbàgbà àbí kásùbà tán ẹ̀kẹ́ rẹ̀ pé àti délé yóò ṣòro ni ọ̀nà onáwó ìyẹn ni yóò kàn ti rẹ̀ yẹn táìmù rẹ̀ kó kàn rẹ̀ ṣùgbọ́n wà ní pé wàhálà ni àti dé hòtẹ́ẹ̀lì tí kálukú lọ́ọ̀jì sí òde torí pé kò dẹ́sí tó wà bí pé wọn ò ráyè sinmi oorun iná tẹ́tẹ̀ yẹn lòdì káwọn lòdì kí wọ́n sinmi àmọ́ nù kí ọlọ́run pé jà ẹ̀rẹ̀ lẹ́kùn lẹ́yìnlá lè tẹ́sítù nù fi ọlọ́ọ̀bà dẹ́dà náà sànù wa yóò bá máa pòwe kan wọ́n ní ẹ̀ẹ́dì wọ́n lọ́mọ dáadáa kan ẹ̀ṣẹ̀ kìíní kìí rìn ìlú ìyẹn máa wọlé sùn ni tàbálẹ̀ yẹn rìn bí ọ̀rọ̀ ń rìn bí kí ni o. wàjà àìnáà ọ̀kan náà wọ́n dọ̀gbọ́n wọn ló wọ́n sùn títí pé á ah, kílómítà náà fi fi báríkà sáré ewúrẹ́ wọn nínú dábà tí máa kọ́kọ́ tètè sùn kéde ewúrẹ́ mi so ti yẹ bájá ṣe wò ó lè ṣe tó yẹ nínú ọmọ ajá àtọmọ ewúrẹ́ ọmọ ewúrẹ́ máa ń pọ̀ jù ọmọ ajá táwọn lè yàn bímọ bí ọmọ ajá yóò kẹ́kọ̀ọ́ bí ọkọ̀ ọkọ̀ bó ṣe pọ̀ tó yẹ wọn ìjájá wọn àtẹ̀yẹ ṣe kékeré wọn máa bá lè bá kò sí ẹ wá wo ewúrẹ́ ó bí láàrin rẹ̀ rí mẹ́ta mẹ́rin maximum sóti wọ̀lẹ́kì máa dàrí táìmù tí gbogbo dábà tó bá kù tí wọ́n bá fi sùn ajá òní ṣe kí ni kò ní sùn ń bọ̀ wá ní láàárọ̀ tẹ́lẹ̀ lọ bí iṣẹ́ kí ni ó ṣe o yóò wà máa sùn wọ́n torí ẹ̀ ní òfin ní báríkà torí pé já ọ̀lọ́wọ́ òkú bárakàtọ̀ mẹ́tí fíìbù kò rí ha ọlọ́run ni mo fi báríkà lòún màmí síbi kí ni o kí wọ́n máa dájí ẹni tẹ́ bá rí tí ìbá sùn lóru tí ń kàn píngì tí ń tí ń ṣọp ṣútì tí ń Facebook lóru sóti tó bá ní láàárọ̀ tó bá kásùn bá kílẹ̀ mọ̀ tí ó máa ṣe yóò máa sùn ìyẹn kò bóun ní báríkà ọjọ́ yẹn ṣe fẹ́ lé bàbá já ara lákòmọ̀ lẹ́yìnlá lè tẹ́sìkùnù wọ́n ṣe fún ọ láti kí ni láti sinmi. wọ́n na àárọ̀ mọ̀ sí ọ. na àárọ̀ mọ̀ sí ọ ó wá ṣe òsán fún wa ní táàmù àfi rí na ìyẹn ní tẹ́lẹ̀ yóò tẹ́lẹ̀ fún alọ́sàn á ṣe kí ni á ṣiṣẹ́ نعم إن في ذلك لآيات لقوم يسمعون إن في ذلك لآيات لقوم يسمعون eléyìí jẹ́ àwọn àmì kan tẹ́lifà bọ́lá ọdún ṣètò sánmà tilẹ̀ lẹ́kọ́ le yẹ sùnmẹ́rún fa àwọn tí wọ́n bá gbọ́ kí ni àwọn ẹ̀rí látọ̀dọ̀ pé ọlọ́ọ̀bá ló dá sánmà tilẹ̀ náà. ọ̀rọ̀ ìtàkùn náà wọ́n wọ́n wọ́n dáadáa sóde àárín. huwa al-qadir lahu ma fi samawati wa ma fi al-ard in 'indahum min sultanin bi hadha أتقولون على الله ما لا تعلمون قالوا اتخذ الله ولدا سبحانه قالوا ومن صọ wọ́n sọ pé tàkàtà Allah walada pé ọlọ́run mú ọmọ ẹ̀rì pé alhamdulillah wọn ò sọ pé ó bí wọn ní kí ni ó mú ọ̀kan ṣoṣo ní kí ni ó fi sọ mọ́ra kọ́ọ̀lù takada Allahu walada subhana gbogbo ọ̀pọ̀lọpọ̀ bí tọ́lọ̀ ọba dídàbá ti lu takada Allahu walada ní tí ó tẹ̀lé kí ni subhana ìyẹn pé mímọ́ rẹ̀ kí ni ó gbogbo ẹni bá ti lè mú ọmọ tó bá ti lè mú yẹn kan lọ́mọ ajẹ́ pé dídí kú ó bá torí pé a formal arithmetic tó wà lórí ẹ̀ ni wípé ẹni bá ti mú yẹn kan lọ́mọ ajẹ́ pé bí bàbá bá ṣe rí lọ́mọ ṣe kí ni lọ́mọ ṣe rí so tí bá ti ṣẹlẹ̀ sọmọ ní ó ṣe kí ni ní ó máa ṣẹlẹ̀ sí bàbá tó bá rẹ ọmọ ajẹ́ pé ó ṣe kí ni yóò máa rẹ bàbá ẹ̀ lójú tó ṣùgbọ́n káàna ń tẹ́ ẹ̀fẹ́ ti ròyìn mi yẹn ọ̀lẹ́ni ẹ̀sìn wa fi ròyìn ajẹ́pẹ̀ ìbáṣe ìbátan kan ṣe kí ni ń bẹ láàrin èmi àtọmọ ajọ́ra wa nìyẹn ajẹ́pẹ̀ tó bá rẹ Jésù ọmọ Màríà ìyọnu ọlọ́kọ́ máa bá yóò rẹ kí ni yóò máa rẹ ọba dẹ́dà. وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني من دون الله قال سبحانه بل لهم بل لهم ما في السماوات والأرض إن كنت قلته فقد علمته تعلم ما في نفسك ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ìyẹn ni pé tẹ́bálà ànábì wa Musa ànábì wa Isa alayhi salam wípé ọmọ kíni ọmọ Ọlọ́run ni àwọn méjì ẹ̀ sọ pé wọ́n bí pé ó bí ní tanìyàwó rẹ̀ lójú sọ pé àhántàkúntàlè náà sì tẹ́ ìlú ní wá òbí àìlà àìmùdú nílá ṣé ìrẹ àti màmá rẹ lẹ́sọ pé kí wọ́n mú mi pẹ̀lú mi pé ọlọ́run méjì ó ní ọba má yẹ la má hàkì kò tọ́ kò tí ẹ̀ bá mu rárá kò bá làákẹ́ ọmọ nìyẹn mú kí n sọ tí n ni sọ ọwọ́ ni máa kú tù làwọn mo tó ń sọ ẹni ò bá wọn sọ́hùn ìlà àmàrìtà ní ibi mo tó pamílà sẹ̀mù sọ fún àwọn ni wọ́n mẹ́bí tí wọ́n ti ń sọ tí wọ́n sọ mo tí wọ́n sọ àwọn aláṣẹ kí pé ọ̀tọ̀ ni máa kú ó ti tó àná pé ní ṣe kí ni rè fún kó lẹ̀ ó wá fún pé máa kú mi ò sọ fún wọn kò tọ́ kí n sọ mi tún wá lé mi tún sọ bẹ́ẹ̀ kó bá fi lè mọ̀ wípé kò tọ́ kí n sọ bẹ́ẹ̀ tà lámùmọ́ fi nà sí n tí ì sọ síta gan ọmọ etí ìsọ tí ì tí ì sọ síta ọmọ wàdà àyàlámùmọ́ fi nà sí èmi ò sì mọ tí ìwọ náà bá dáadáa tó mọ bóyá tó tiẹ̀ kó mọ tí ń sọ pé kí n sọ èmi ò mọ so ìyẹn ni pé anábìwá Isa alayhi salam tábàrọ̀ àmì ó bọ́ pábọ́sẹ̀ nù tí wọ́n sọ ó ní subhanahu mímọ́ rẹ̀ huwa ẹmọ tó jọ sọ pé wàlgani làwùtàhádà lọ́wọ́ ẹlẹ́dà tọ́lọ̀mbá múyàn kalọ́mà a jẹ́ pé ìtìkádàlà wẹ̀lẹ́ láàrínṣẹ́ àbímọ́ nítorí kankan àtọ́rí kí ni o náà torí kí láàrin mímọ̀ ìdarí ó yẹ ká bí ìyànà tábáwọn èèyàn kí ronú dára this is a very uh, eh, logical questions torí kí láàrin mímọ̀ bàbá náà yóò tọ́jú ọjà zákùnrin lọ ọ̀gára ajẹ́pẹ́ tọ́lọ̀ bá ti mú ọmọ tó bá ti dàgbà ọmọ yóò sèkìní yóò tó kó wa yóò look after him ọwọ́n ní wọ́n gẹ̀ẹ́nì ọba tí ó kù káàtà nkankan ni ayẹni tí wọ́n assist rẹ̀ ni tí ó ràn lọ́wọ́ ni wọ́n gẹ̀ẹ́nì alẹ́gẹ̀ẹ́nì lójú olóòtú marifa alifa lami mr grant gbogbo ntẹ́gbẹ̀ nílẹ̀ lọ́wọ́ kò bùkátà rẹ̀ òun bá ti kò ní kò bùkátà nkankan lọ́dọ̀ yẹn kan wọ́n gbogbo àwọn tá a kù kí náà ìrọ̀tá ń ṣe wá àwọn àlàkù kàtà kan bẹ́ẹ̀ bá lówó yóò kù kàtà ọ̀ma àbí tó bá ní ẹ kùsù tó fọmọ sí dàbẹ̀rẹ̀ tó láwọn mate àwọn olókè yóò ní mate yóò ní cook yóò ní security yóò ní driver yóò ní gardener yóò ní lọ́gbà ẹtikẹ́tẹ̀ bí ó sì rí wọn nìyẹn torí pé kò lè ṣe kí ni kò lè dáyé rẹ̀ sí ẹlẹ́mìnira àmàràn owó níṣẹ́ yes good and fine kó pépà kalẹ̀ kó wá máa ṣe kí ni kó máa fọ báyìí àjẹpọ̀ ọmọ sí kò fún yàn kan ọba dàda ìnáma amúrùbú ìlà àwọn ọ̀dọ̀ ṣe án ayẹ́kù lálá òkú fẹ̀yàkù kò bùkátà kó rán yàn kan ẹ ẹ kò bùkátà kó rán yàn kò tó bá dá jẹ́ kí ìdáyà ọmọ abẹ́ fún gbogbo ayé kò bùkátà kó rán òjíṣẹ́ ọlọ́run bá mi ó rán àwọn òjíṣẹ́ láti já àwíjàre fún Tayran ababi jazakallahu khairan Ni níjọ́ tọ́lọ̀ ó pa ọmọ ogun abúlá rẹ̀ ó táwọn yóò rọ̀ ní pé kó rán mọ̀lẹ́kà àbí kó rán kí ni mọ̀lẹ́kà láti wá pa ọmọ ogun tán gún erin wọn mọ́kà náà wà á sọ̀lá tairan alẹ́ ilé ìsàmì sáàmì àkìtà ó wá rán dábà tó pé kò sínú ṣe sí wọn kí wọ́n dagun sáwọn fi ẹyẹ dagun tí ó bá tó abẹ́yẹ dagun á nìyẹn àwọn kan wá fẹ́ pàdé àwọn àṣà torí pé ti kí ni wọ́n jọra wọn ó wá ní oh, ó fẹ́ fi tí yẹpẹrẹ èèyàn dé pé ẹgún erin àbí òun wá ní rán dábà erin tí ó dàbí ti òun wá rán ni ó tán èrè lójúdí fàásàlà àlẹ́ tọ́yìnrá wọ́n ní tọ́yìnrá yẹn nákìlá yẹn nákìlá tó lè tàkì ẹ̀ yàní indefinite article pé n ò jẹ́ kankan ní àbàbí ẹ̀rẹ́ sí wọn. ìyẹn ní pẹ́tọ́ náà bá dẹ́rẹ́ wá fẹ́ fi gbogbo yẹn mọ́nà kó bùkátà kankan níjọ́ tí a ní yóò là nẹ́bí wa Ibrahim aleyhisselam ta ló náà darí màlẹ́kà wọ́n ló rán sọ́wọ́ màlẹ́kà ni kò rán màlẹ́kà jẹ́ òótọ́ kan sọ̀rọ̀ pé kó ná yà náà kú ni bardan wa salaman aláàlá torí kó bùkátà kó rán yẹn kò bùkátà kó rán màlẹ́kà bẹ́ẹ̀ màlẹ́kà wa lọ sọ fún wa ó tún yí wa pé gbogbo kàn dá wọn ni wọn ò mí bùkátà kẹ́nà wọn. láwùú máa fi sàmáwáàtì wà máa fi àrùn. torí pé mílíkì yàtọ̀ sàmáwáàtì wà láàbì ìníkàpá ownership sánà àtìlẹ̀ títa ní ṣe tiẹ̀ nìkan torí pé tó bá ti lè bímọ ọmọ òsèké ni ọmọ òsòsí rẹ̀ <laughs> so dandan ní kárẹ́ni tí ó jogún rẹ̀ yóò kó láyé nù làwùú òun nìkan ló ní torí pé kò jẹ́ pé yóò tún jogún rẹ̀ nìkan ọmọ yẹn ọmọ ṣí àhọ́dà pẹ̀lú tani pẹ̀lú bàbá ẹ̀ báwọn yẹn ṣe rò pé jésù ṣí àhọ́dà pẹ̀lú tani ọlọ́run ọba dẹ́dà bọ́pọ̀lọpọ̀ nú àwọn mùmìnì tẹ́gbọ́ra wọn ní mùsùlùmí lónìí náà ṣe rò pé ànábì ṣí àhọ́dà pẹ̀lú ọlọ́run ọba dẹ́dà pé kí ànábì ò lè gbà lọ́wọ́ ọlọ́run ẹni tọ́lọ́ ti torí ẹ̀dá yà ti sánmà ẹ̀ṣẹ̀ àsọkọ́lọ́ ń dá ayé àti sánmà nítorí tani kò dá ayé àti sánmà nítorí ànábì <laughs> so àwọn àgbọ́yé yìí náà bá nínú àkédà àpàrà tírìtẹ̀ pé torí kí lọ́lọ́run fi dá ayé àti kí ni àti sánà kò dá torí àdàgbà Muhammad tó bá dá ayé àti ayé àtàlìkẹ́ àmọ́ ó bá dá torí àdàbí ni ànábì ò ní fòrò nú ayé yìí. wọ́n náà àfihàn iná sí lọ́rọ̀ wọn wà láàrín ṣàkíyàn àwọn àṣà nafsi èmi kẹta rí tó bá pẹ́ wọ́n torí tèmi ni ó ní kápá fúnra mi naf'an àǹfààní kan wàlá kí wàlá tọrọ. wàhálà òkun tó àádá olùkọ́ ìbàlá. pásítà òun mi lè lọ sẹ́yìn. kásán tó bá wà torí tèmi náà fi wá dá ni èmi lórí èmi ìbá pọ̀ ìnira kan ìbá bá ti kàn mí. àríyá wa Aisha ó ní báyìí rọ́dì ọlọ́wà náà ó ní báyìí àti báyìí àti báyìí àmọ́ ṣe báyìí nílé oúnjẹ ọlọ́run táà ní ṣe ni téèfì òní rú ìtumọ̀ ẹni pé táà ní ṣe kíni táà ní dáná àwọn àdúgbò lẹ́sẹ̀ máa sẹ̀mí wọ́n láwọn máa ń sẹ̀mí aláàṣù àdéhìn lórí nǹkan dúdú méjì nǹkan dúdú wọlé àbàtí rí fáàsì dàmídùn àti àtòmí three months sọ̀yẹ́sọ̀ àwọn ọkọ̀ torí tiẹ̀ sẹ́yìn amadá nǹkan torí tiẹ̀ kébi máa bá wọ́n ta ní kànàkànà lọ́wọ́ lẹ́yìn ó wá sí kí wọ́n fi wọ́n sùn torí tiẹ̀ náà sì fi dá là. láwù máa fi sàmà ẹni ìdàpọ̀ ọlọ́run níbi hàdà sẹ́ẹ̀ lẹ́rìí lórí ìta sọ ọlọ́run bí wọ́n ní sẹ́ẹ̀ lẹ́rìí lórí ìta sọ ǹjẹ́ ẹ̀rẹ́ yẹn tó claim ownership of kíni of ilẹ̀ àbí sánmà ẹni ìdá kó mú sòtọ́ sòtọ́ nìyẹn dùmá náà yẹn fújẹ́jú wọ̀gbọ̀n hàn tẹ́bá lẹ́fídẹ́ǹsì kankan tó ta kó tí alùpùpù sọ yẹn tètè mú wa. àtàkùnrin àbẹ̀wò ọ̀rùn náà ìyẹn ni pé kò dáa kò rọrùn kò bá a mú tó ká máa sọ ń pa ọlọ́run téèyàn onímọ̀ ń pa rẹ̀ ọlọ́run dá ànágbà Muhammad látara ìmọ̀lẹ̀ ààrẹ ẹ̀ àgbà kẹ́mùbù wàfìtìrọ́rùn àdín àdálápàárọ̀ tó tóbi ni ká sọ pé ọlọ́run dá ànágbà látara kí ni ìmọ̀lẹ̀ ààrẹ àá Subhanallah ẹ̀wọ̀n fẹ́ ìdọ̀tún. wọ́n ní ìmọ́lẹ̀ kan ni tó dàgẹ̀rẹ̀ wá látara rẹ̀ ajẹ́pà náà bí sabara ó dàtà kó ayé alukur'an ó lè nàmá ana rasha kí ló báṣà rẹ̀ pẹ̀lú báṣà abara bí yín níjọ́ tó sì ọ̀sẹ̀ ara ẹ̀ ń gbóná ó ń ara ń ní Fatima radiyallahu anha alùpàpà nàbọ̀ Muhammad ó ní ya abata awa kurbata ìbànújẹ́ ló dé yìí wàhálà ni ànábì wa sọ pé la kurbata ba'da al-yawm ala abik lẹ́yìn ìnira tòní kò sí ìnira kankan ní fún bàbá rẹ̀ tani ẹ̀ ah. so wọn tọ́lákì mọ́lẹ̀ bá ní kò ní ìdìrà ńgbà tó kú kò yẹ kó wulẹ̀ ká gbé sí lẹ̀ kápẹ́ ṣe kí ó bá filẹ̀ yóò sì fò mọ́lẹ̀ yóò sì máa lọ àbí yóò dùn fún ẹ wọ́n yóò gbà wọ́n sí ìyẹn ni pé wọ́n bò mọ́lẹ̀ wọ́n gbé sínú sáré tó ti ìyẹn ni pé kìí ṣe ìmọ́lẹ̀ táwọn èèyàn ń rò tó ti pé wọ́n bá ànábì látara kí ni abara bí kí ni àtàkùnrin náà lọ́wọ́ máa láà sẹ́ẹ̀mù sọ nípa ọlọ́run tó tà sí kí ni sẹ́ẹ̀mù pọ́ burú ju ká sọ pọ́lọ̀ ń lọ abẹ́mọ̀ kó burú ṣàpẹ àwọn tó sọ pé ọlọ́run bímọ àfẹ́gbẹ́ fún wọ́n bá àrẹ́bí látara kí ni ìmọ̀lẹ̀ ọlọ́run ta ló dá mẹ́ ó yọ ọkùn rẹ̀ báyìí subhanallah naam قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون الله أكبر سبحان الله سبحان الله من الشيطان أقول الله أعوذ Al-Qur'an ni o kul kul innal ladina yaftaruna 'ala Allahi al-kadhiba la yuflihun sọ pé innal ladina dájúdájú alladina yaftaruna 'ala Allahi al-kadhiba àwọn tó bá ń sàdápa arọ́ mọ́ ọlọ́run orí kìíní la yuflihun wọn ò ní jèrè so tọ́wá ní ha ṣàtàtì bí bàbá kìíní kan gbé wọn a sábà tí ìjọba mẹ́rin yẹ kí wọ́n tètè sáré kó mẹ́ kó sá kúrò mẹ́ tẹ́ ẹ̀ máa sọ nípa tí ó mọ̀ àwa àtọ́lọ́n dìjọ jòkó báyìí ṣé mo yẹ kí ìwọ̀n sá ọlọ́run sí pè lé ẹni tí ò fi kíni tí ó mọ̀ ń sàdáparọ́ mọ́lọ́ ó ní lá yóò fi lè hù wọn ò lè jèrè lórí ẹ̀yẹ́ ní pé ẹ̀ lè rí èèyàn kan tí ó máa fi ọlọ́run àdáparọ́ jẹun kó láṣeyọrí kò sọ́mọ́ tí ó dá sí láàrin fìlẹ̀hùn àbí kò ní jèrè tó tó bẹ́rẹ̀ gbọ́rọ̀ sí gíní tó gbọ́rọ̀ sá fún because ngbàtí wàkọ́lẹ́tì yahudu eh, òdèrùbùnùlá wàkọ́lẹ́tì nasara masihu bínú mariana masihu bínúlá ah, yahudi ní uzeiru wọn lọ́mọ ọlọ́run kírísítẹ́nì ní jésù wọ́n gíní wọ́n lọ́mọ ọlọ́run èwọ̀lá نعم متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نزيلهم لعذاب متاع ń tá ti ní wò ní jèrè ní pé ẹrù èròkún ń gbádùn báyìí ẹrù èròkún pé kí ni pé wọ́n ń gbádùn ń tó jí wọ́n máa ń ṣe nítorí àdùn ayé màtá màtá àdùn kan ni wọ́n kàn ẹlẹ́rù kan kó nǹkan jọ màtá ń fi ó láwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ wọn ní wọ́n máa fi mọ́sálásí ilé ọba dẹ́dà wọ́n máa fi wílé ìjọsìn ní tí ìṣẹ̀lẹ̀ ìjọsìn ó wá tó ní ó wá fáìn màtá ilé tí òye káwọn ló bá wọn wọ̀. tábà gbádùn láyé ìyẹn ni pé ẹ má rò pé wọ́n jèrè tábà gbádùn yẹn láyé súnmà bá dàtẹ̀rẹ̀ tí mo tààrà kò ní tí ì pẹ́ ilé iná màrìjú òun ọ̀dọ̀ àwọn ọlọ́run ó ṣékí ni ni wọ́n ṣẹ̀rí padà sí tàbí adọ́nà wọn kọ́ súnmọ́ ní ìkóhùn aláàdá àwà jẹ́ wọn tọ́wọ́ kíni ìyà náà aláàdá ṣẹ̀dídà ìmọ̀ káàkùn yẹ fúrú ìyà tó lè bìmọ̀ káàkùn yẹ fúrú pẹ̀lú tí wọ́n ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run torí pé kèfèrí tó ga jùlọ sẹ́mọ́ tó fẹ́ rí fa tó tó kùnà kèfèrí òun ni pé làkọ́dí kàfàrà lẹ́bí nà kọ́ọ̀lù ìnà wà sálẹ̀ tù sàlàsà wọ́n ti ó ti di kèfèrí ọ̀rọ̀ kúfùrù ní kátọ́pọ́lọ̀ ń bímọ ọ̀rọ̀ kúfùrù ní káléèyàn kan dá sétò ọ̀bà rẹ̀rà ọ̀rọ̀ kúfùrù ní olùsùn ẹni kèfèrí pure so ti kò dẹ̀ sí téèyàn lè lábẹ́ àdúgbò túbá kó tó kú sọ́tí làkọ́dẹ́kà fara lẹ́dínà kọlu iná láàúwà lọ́sí òun tẹ̀lá ìyá wọ́n dẹ̀ ti ṣe kèfì gbogbo ẹni bá pe jésù ní ọlọ́ọ̀bá rẹ̀dà ẹ́ sọ́tí ìyẹn ni pé anábíwá isa alayhisalam ẹrú si ọlọ́run ní ṣe kí ni òjíṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn anábí ọlọ́run tó kù pátápátá inna masala isa inda allah tora kojú anabi wa isa lọ́dọ̀ Ọlọ́run kama sáré kí ni ó dàbí àpèjú adamu ni o ọlákọ̀wú torí pa adá látara kí ni látara ẹ̀fẹ̀ summa qala lahu kásọ̀ kó wọ́n lọ bí anabi wa muhammed kí àtọ̀lọ́wọ́ kó máa bá wọ́n lọ bí táwọn èèyàn mẹ́sẹ̀ bí ni wàhálà ìbàdé ìsúfì ìbámọ́ ti já agbáyé pé níbi ìrẹ́kà lọ ó lọ sí kí ni ó lọ pamọ́ ẹ̀tìkẹ́tẹ̀ ìyẹn ló fà tẹ́lá wòye dáadáa wọ́n ò kọ̀tàn ẹ̀dá kan bí wọ́n ṣe kọ̀tàn nẹ́bà Muhammad ìyá rẹ̀ bàbẹ́ ìkí àtọ̀lọ́lọ́kọ́ bàbá nẹ́bà Muhammad gbogbo ṣe lórí ànẹ́bì gbogbo ẹ̀ wọ́n ṣe kí ni wọ́n dọ́kúmẹ́ntẹ̀ tí ò sí èméjì rárá lórí ẹ̀ ta ló bá tán every stages bí wọ́n ṣe lórí ànẹ́bì wa Muhammad ó pé nine months kí mo ló ṣe ó pé nine months kẹwàá fi lè mọ̀ pé pure torí kò tó gbọ́dọ̀ rújú tó bá lè rújú ọ̀rọ̀ àbíta ní ẹni wá ṣáájú rẹ̀ so ló fà tó lé pé tẹ̀tìmù yẹn bá ṣe bí bá ṣe gbà tọ́ bàbá rẹ̀ síwọ́ṣẹ́ tó lè gbé wọn bí àbí ìyá rẹ̀ bí tákòókò sùn mélòó kan òun náà lẹ́gbẹ̀ẹ́ òun náà síwọ́ṣẹ́ ẹni tó gbà tọ́ ẹni táwọn náà bí àti ẹni jọ mú yẹn ẹgbọ́rú rẹ̀ ni ẹni táwọn jọ lẹ́gbẹ̀ẹ́ Osman bon madon Osman bon madon gbogbo táwọn náà bí

ipe ipa ìgbésẹ̀ kan wà lórí ìṣẹ̀lẹ̀ ayé òṣìṣẹ́ ọlọ́run wọ́n kọ́ wọ́n wá dọ́kúmẹ́ǹtẹ̀ wọ́n wá pàfẹ́tẹ̀ tẹ́wàá ní tẹ́wàá ti lé ní ibìkan rújú báyìí ẹ̀ka ní ìjọ kan ìgbà ọmọ òde bani sàdíà kí ni ó bani sàdíà nígbà òde bẹ̀ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n dọ́kúmẹ́ǹtẹ̀ fún wa èèmọ̀ tó ṣẹlẹ̀ gbogbo èèmọ̀ tó ṣẹlẹ̀ pápá ló ṣẹlẹ̀ ayé rẹ̀ ni wọ́n dọ́kúmẹ́ǹtì bẹ́ẹ̀ ká lọ pé kì í jẹun kì í mu kì í sẹ́kìrì kì í sùn kò sí gbogbo ẹ̀ ní í

so ìyẹn ni pé tá a bá ti lè fa ànábì wé nkankan gbogbo àwọn tí wò tó ànábì ọlọ́run kí àtọ̀lọ́ náà kó máa bá ànábì wa Muhammad àbọ̀rọ̀ sí wọn ti rí àbọ̀rọ̀ fi wọn wé ọlọ́run bá dẹ́dà so ti yé innal ladhina yaftaruna al-kadhiba ala Allah la ó tó ẹrù tó bọ̀rọ̀ lọ́la gbé wà látẹ̀sù máa lẹ́yìn sàlákà ẹ̀rù nítorí wàá ti وما يسعنا دلول الصراط المستقيم سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون والسلام عليكم